bisimilayi alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah akí ẹ̀yin olùgbọ́wánlé káàbọ̀ sórí ọ̀tún ètò Al-Ilm Nurun ètò tí ó ń dé sétí gbọ̀ wá láti lè ṣẹ́ tí a ti ń kàn sí tí ẹ̀ ń gbọ́ wáyé Abu Sumaya Murtada Alim ni orúkọ tèmi bákan náà Imam Sulaiman Hamza tí a jọ mú ètò wá látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn náà tún wà níbí pẹ̀lú mi tátùjọ ṣe ti òru òní adúpẹ́ fọlọ́run ibi tí oníkábà àwẹ̀ lónìí àbẹ̀ ọlọ́run náà gbogbo ètò kù náà kó ṣe nírọ̀rùn fún wa láti lè gbà jálẹ̀. lórí ètò lẹ́ni àwọn ìbéèrè lọ́lọ́kan òjọ̀kan tó ti wà ńlẹ̀ lórí àwọn tá a ti sọ darí sẹ́yìn nígbà tí a ti bẹ̀rẹ̀ ó ní ìmáàmù ó máa bá wa fi àlàyé sí lórí lónìí. ká bẹ̀rẹ̀ láti bi tí ó ṣe nínú ẹ̀ lára àwọn nǹkan tí ìmáàmù ń kà fún wa lánàá àwọn èèyàn tó ṣe wípé wọn ní gbààwẹ̀ fún àbí mi ìbéèrè wá pé Eh, olóyún àbẹ́ni tí ń tọ́mọ lọ́wọ́ imam bó ni yóò ṣe bó làwẹ̀ tí wọ́n ṣe lọ torí pé amọ̀pá láyé pé bíi mélòó kan lórí ẹ̀ kí ni gbòógì gan ibi tí a fi ọ̀rọ̀ olóyún àbẹ́ni tí ń tọ́mọ lọ́wọ́ sọ lórí ọ̀rọ̀ Ramadan. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatu. adọ́pẹ́ fún ọlọ́run bá. alhamdulilayi. àtọ̀rọ̀ kí a ti gẹ̀ fún anabi wa muhammad. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé àti àwọn sàhábà rẹ̀ nam níbàámu sí ìbéèrè tí ẹ béèrè wípé obìnrin tó bá jẹ́ alhamil hmm. walmordi àwọn obìnrin tí wọ́n jẹ́ olóyún àti àwọn obìnrin tí wọ́n ń tọ́ ọmọ hmm. lọ́wọ́ alákọ̀ọ́kọ́ káwọ́kọ́ fi ọkàn sí láti bẹ̀rẹ̀ ìpè tó bá sọ pé obìnrin tí ń tọ́ ọmọ lọ́wọ́ tàbí obìnrin tó jẹ́ olóyún nínú ọ̀dájọ́ pé ṣé wọ́n gbà àwẹ̀ ni àbí wọn ò ní gbà àwẹ̀ ẹnu àwọn onímọ̀ ó kò lóore wípé lókùrú ìgbà tó bá ti jẹ́ pé ìnira bá ń bẹ níbi gbígbà wẹ̀ fún àwọn méjèèjì àwọn méjèèjì ò ní gbà wẹ̀ nítorí àwọn àlàyé kan tá a ṣe síwájú lánàá lọ́lọ́ba subhanahu wa ta'ala ó ní ma anzalna alayka al-Qur'ana litashqa yuridu Allahu bikum al-yusra ọlọ́run bá ní tó ń fẹ́ pẹ̀lú òun náà àwọn méjèèjì nìyí tó jẹ́ pé bóyá àwẹ̀ tí wọ́n ń gbà ó lè ṣe àkóbá fún olóyún tàbí ó lè ṣe àkóbá fún ẹni tó ń tọ́mọ lọ́wọ́ àti ọmọ tó ń tọ́ lọ́wọ́ ẹnu àwọn onímọ̀ kò pé káwọn méjèèjì kí wọ́n fi àwẹ̀ kalẹ̀ láì gbà ṣùgbọ́n ibi tí ìyapa tó ti wá díẹ̀ díẹ̀ nípa àgbọ́yé tó ní kálukú ń gbọ́ nípa àwọn aya quran al-Karim àti ahadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àgbọ́yé wọn sọ tọ̀ọ̀tọ̀ àrínú àwọn onímọ̀ tí wọ́n sọ wípé ẹran obìnrin méjèèjì tó bá gbà àwẹ̀ tí wọn ò bá gbà àwẹ̀ tán fà àwẹ̀ lẹ̀ nítorí ìlà lórí tí wọ́n ní nígbà táwọn bá lọ tán àfi kí wọ́n san padà adẹ̀rínà àwọn onímọ̀ tí wọ́n sọ pé àwọn méjèèjì ni nígbà tó ti jẹ́ pé wọ́n ti fà wẹ́lẹ̀ yìí ẹ̀tọ́ tí wọ́n ní náà ni kí wọ́n máa bọ́ aláìní bó tẹ̀ pọ̀rọ̀ tó wà lórí ẹ̀ ju méjì tá a sọ yìí lọ ṣùgbọ́n tá a lè pè ní sọ́márì òun nìyẹn tó pé àlàǹfààní tá a fi máa wá tu pẹ́rẹpẹ́rẹ gbogbo ọ̀rọ̀ tó ń bẹ lórí ẹ̀ nítorí pé àkọ́kọ́ orí afẹ́fẹ́ la wà ẹlẹ́ẹ̀kejì gbogbo ẹni tó ń gbọ́ wa náà kọ́ ló ṣe jẹ́ ẹni tó jinlẹ̀ nínú mẹ̀sìn kó mọ̀ jẹ́ pé ilé kan lásùpà fẹ́ kọ́ àwò mẹ́wàá tọ́lẹ̀ láfi sọ níwọ̀n àbá bí ó ṣe jẹ́ pé yóò yé àwọn tí wọ́n ń gbọ́ wa nílé kódà nínú ẹni tó jẹ́ pé kò jinlẹ̀ púpọ̀ nínú àlámọ̀rí ẹ̀sìn la sọ pé ó ṣeé ṣe tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àáfàá kan ó lè sọ fún wọn pé àwọn méjèèjì ní wọ́n san àwẹ̀ wọn padà nígbà tí wọ́n bá ti láǹfààní ó tún bẹ̀rẹ̀ lọ́wọ́ àáfàá míì òun ní wọn ò ní san àwẹ̀ padà aláìní nìkan wọn máa bọ́ gẹ́gẹ́ bí bàbá arúgbó àti màmá arúgbó tá a sọ ọ̀rọ̀ méjèèjì náà ni àwọn onímọ̀ òun ni wọ́n sọ ṣùgbọ́n gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ èyí tí àwọn arí tó fẹsẹ̀ rinlẹ̀ jù wallahu alam ọlọ́balọ́ba tí ó jẹ́ ọba onímọ̀ òun ni pé àwọn sàhábà ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní pàtàkì jùlọ àwọn tí wọ́n jẹ́ onímọ̀ láàrin wọn ẹlẹ́ẹ̀kejì ẹni wọ́n faramọ́ jùlọ wọn náà ní pé tó bá ti jẹ́ pé gbígbààwẹ̀ fún olóyún àtẹni tó ń tọmọ lọ́wọ́ tí ó bá ti ṣàkóbá wọn tàbí ṣàkóbá ọmọ àwọn méjèèjì máa fà wẹ́lẹ̀ wọn ò wá bùkátà ká máa retí ìgbà tí wọ́n gbà padà mọ́ bí wọ́n ṣe ń fà wẹ́lẹ̀ yẹn ò ní wọ́n mọ̀ bọ́ alá nítorí ká sọ ilé yìí òun náà ni àkọọ́lẹ̀ bákan náà sheikh al-albani rahimahullah ta'ala ó mú àwọn ọ̀rọ̀ yìí wá nínú irwa al-galil rahimahullah ta'ala ó ní Nafi ó sọ fún wa pé káàna bintun libni umar tata rajulin min quraish ọlọ́rọ̀kùnrin kan nínú àwọn quraish ó fẹ́ ọmọ ibn umar kan wa kanat hamilan fa asaba fi ramadan ọlọ́mọ ibn umar yìí ó wá jẹni tó lóyún atọ́ṣù wa mú nínú ramadan bó ṣe di pé ògbẹ́ bẹ̀rẹ̀ sí gbẹ́ ògbẹ́ bẹ̀rẹ̀ sí gbẹ́ nìyẹn látara ògbẹ́ yìí obìnrin wa dẹ̀ ti ń lẹ̀ fa amaro ibn umar an tuftira ibn umar wa sọ pé lọ́ọ́ já wẹ̀rẹ̀ wọ́n tó tẹ̀yìn an kulli yawmin miskina máa wá lọ fún aláìní kọ̀ọ̀kan lóúnjẹ fọjọ́ kọ̀ọ̀kan abdullahi ibn umar ní sahabi ni nínú àwọn sahaba tó rí anabi wa sallallahu alayhi wa alihi wa sallam oní ibn umar ìdájọ́ gbé kalẹ̀ farabirin kò náà ni pé kó lọ́ọ́ máa jáwèé rẹ̀ kó máa bọ́ aláìní yàtọ̀ fún ibn umar abdullahi ibn abbas radiyallahu ta'ala anhu eléyìí náà ni tí abdullahi ibn abbas náà sọ ipe arábìnrin tó bá jẹ́ pé ó bá ń tọmọ lọ́wọ́ tàbí tó bá ń ṣe tàbí tó bá ń tọmọ lọ́wọ́ àbí tó bá wà nínú oyún ntí ibn abbas radiyallahu anhu ntó náà sọ ni pé àwọn méjèèjì ó fà wẹ́lẹ̀ wọ́n máa bọ́ aláìní eléyìí ni ọ̀rọ̀ táwa rí pé ó fẹsẹ̀ rìnlẹ̀ jùlọ tàbí sọ pé èyí tó dáa jùlọ nínú ìtawárí wọn náà ni pé obìnrin tó bá jẹ́ olóyún tàbí obìnrin tó bá jẹ́ ẹni tó bímọ sílé tó ń tọ́mọ lọ́wọ́ tí wọn bá láǹfààní àti gbàwẹ̀ èyí tó rọrùn jùlọ tàbí kó fẹsẹ̀ rìnlẹ̀ jùlọ wọn náà ni pé àwọn méjèèjì ó máa bọ́ aláìní ni fáwọn ọjọ́ tí wọ́n fi gbàwẹ̀ gẹ́gẹ́ bá sọ wá ṣàlàyé nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá aláìní tí wọ́n fẹ́ bọ́ ẹ̀ wọ́n lè bọ́ aláìní ọgbọ̀n àbí mọ́kàndínlọ́gbọ̀n papọ̀ níjọ́ kan náà wọ́n sì lè ṣe bó ṣe rọ̀ wọ́n lọ́rùn bákan náà wọ́n lè ṣe nínú Ramadan wọ́n sì lè ṣe nígbà tí ó sì Ramadan eléyìí jẹ́ èsì tá a fẹ́ fọ́. tó jazakumullahu khair ìbéèrè tí mo tún fẹ́ ká wò lórí ọ̀rọ̀ aṣámú ní ilẹ̀ ọ̀dọ̀ wa bí imam oríṣiríṣi nǹkan ni a máa gbọ́ lórí ọ̀rọ̀ aṣámú dé àwọn fẹ́ kẹ́ bá àtàmọ́lẹ̀ sáwọn ní tó ti gbajúmọ̀ ẹni tó gba àwẹ̀ tí ò ká aṣámú kí ni ìdájọ́ àwẹ̀ irúfẹ́ ní báyìí àbẹ́ni tí òun dá aṣámú tiẹ̀ kí tiẹ̀ kí pẹ̀lú jọm jama kí ni Islam sọ lórí ẹni tó ṣe pé ó fi jama lẹ̀ ìlànà dárun kí ni lè àbí aṣáàmù eh, gan kí ni pàtó pé bá a ṣe kí ni ọ̀làwọ̀ ni àwọn tó wà fún. alhamdulilayi salatu wa salam ala rasulillah ba'd. ẹ ẹ ntí yorùbá ń pè lásámú ọ̀nà ni salatu tarawih hmm. ètò àmọ̀ sí kìyàmù Ramadan ah, mímọ kírun lóru ààwẹ̀ iṣẹ́ olóore ni ó wà ní sunan anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ṣẹlẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní man sama ramadana imana wa ihtisaba ẹni tó bá gba àwẹ̀ ramadan pẹ̀lú ìgbàgbọ́ nínú ọlọ́run àti àgbéyẹ̀lé ẹ̀san ọlọ́run gófẹ́rọ̀ lahu ma taqaddama min dhanbihi gbogbo tó bá ti ṣẹ̀ ṣáájú nínú ẹ̀ṣẹ̀ ọlọ́run nìkan forí ẹ̀ jìn náà ló sọ nípa ẹni tí ó bá máa ń kírun lóru àwẹ̀ ó ní man qama ramadan ẹni tí bá máa ń kírun òru àwẹ̀ tá a máa sí tarawih arábìnrin imana wahtisaba tó nígbàgbọ́ wípé pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ẹ̀san àti gba àlékún ẹ̀san lọ́dọ̀ ọlọ́run gufira lahu ma taqaddama min dhanbi ọlọ́run bó ṣe àforíjì ẹ̀ṣẹ̀ rẹ̀ náà ló ṣe fún un ìtumọ̀ eléyìí ò ní pé kákì sọ̀látù tarawih nínú iṣẹ́ olóore tí ò yẹ ká mọ̀ máa ṣe nínú Ramadan ni. làbùsọ̀ pé náà àdìsí anábìwá Muhammad sallallahu alayhi wa sallam táwọn Ramadan bá ti dé gbogbo ẹni tó fẹ́ súnmọ́ lọ́hùn àsìkò rí láti ṣe dáadáa ọ̀yàbági àṣàrẹ̀ axel gbogbo ẹni tí yóò jẹ́ pé èṣù yìí ń lò láti ṣàyẹ̀dá àsìkò ní láti pinwọ́ láti dáwọ́ ẹ̀ so either kéèyàn kí sọlá tó tarawih iṣẹ́ olóore tó dáa púpọ̀ tí ó yẹ ká fi kalẹ̀ ni ṣùgbọ́n ẹ̀san tarawih ọ̀tọ̀ ẹ̀san ààwẹ̀ ọ̀tọ̀ ẹni tí ó bá kí sọlá tó tarawih ààwẹ̀ rẹ̀ lálàáfíà ṣùgbọ́n ládàá rẹ̀ ní ládàá tarawih ni ò ní ní ládàá rẹ̀ ni ò ní kún àìkún tó ọlọ́run sọ fún wa pé fastẹ́bi kò lè khairat ẹ máa gbìyànjú ẹ máa ṣalápá ń tètè ẹ máa sojú kòkòrò lọ síbi dáadáa ètò wa dájú níbi sọlátù tarawih wọn náà ní ká pè pẹ̀lú jama hmm. lókùgbà tó wáyé pé jama tá a fẹ́ kí pẹ̀lú yìí ìmáàmù tó fẹ́ kírun fún wa ó lálàáfíà níta gbàlú pẹ̀lú kó lálàáfíà ni pé kíka kéwù rẹ̀ ní ó jẹ́ kíka kéwù tí ó jàgèrè kìí ṣẹni tí ó máa fi ara lókùrú gbà tí kì bá ìmáàmù onísọgbálẹ̀ múdé àmàta ni ó ti lọ fàbí ayé aláìrọ̀ bí kò má tó ká dìbà ni irú yẹn kàkà téèyàn bá fi kírun yẹn kó lọ́ọ́ máa dá nǹkan kí sàǹfààní so eléyìí ló dáa jùlọ tó pé eléyìí ní sísẹ àwọn sọ́ọ́bà anábì wa Muhammad sallallahu alayhi wa sallam alágbọ́nà àdé tó wà ní sọ́ọ́ Bukhari yẹn òru àkọ́kọ́ tá anábì kí àwọn èèyàn kí pẹ̀lú ẹ̀ òru ẹlẹ́kejì àwọn tó tún wá tún papọ̀ pẹ̀lú ẹ̀ àwọn tó wá ní ọjọ́ kejì tún ju tọjọ́ kẹta lọ hmm. ló fi jẹ́ pé ẹ wò bó ṣe rí láyé ànábì ẹ wò ṣe rí nsìn láyé tá ànábì wa sallallahu alayhi wa sallam ọjọ́ mẹ́rẹ̀ẹ̀rin tá ànábì fi kí mẹ́tẹ̀ẹ̀ta tó fi kí pẹ̀lú wọn ojoojúmọ́ lè rò ń pọ̀ sí ṣùgbọ́n níbi sọ̀látù tàràwí ò ti wa ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ báyìí èrò ti máa dín nígbà táwọn ìwà tiẹ̀ fi parí kò ti tí wọ́n ní àwọn ń ṣe àdádálẹ̀ sí ní Laylatul Qadr kálánká àwọn èèyàn jọ à ń ṣe náà fìlà papọ̀ a máa sọ̀rọ̀ lórí yẹn nígbà tásìkò bá tó. inshallah wallahu alam. na jazakallah khair ó dà ẹni tí ohun ìwilẹ̀ kírun irun ró lójú pọ̀ káwẹ̀ tó dé ó wá ó fẹ́ gba ramadana irun ọ̀ràn yẹn àti ramadan èèyàn lè mọ̀ kírun kó wá dá àwọ̀ yàn láàyò pé ń gbàwẹ̀. Ah, irú ẹni báyìí bí àwọn eh, àṣà ilé ìbò wọn ni ó ń put the cat before the horse ni hmm. ẹgbẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tó fẹ́ gbé mu'adh ibn jabal nígbà tó fẹ́ wọn lọ sí yemen anabi faltakun awwala ma tad'uhum ilayhi shahadatu an la ilaha illallah jẹ́ ó jẹ́ pé nítorí àkọ́kọ́ wọn sí ni pé ìmọ̀ lọ́kàn anabi ni fa inuhum ata'uka tá a bá tẹ̀lé ọ lórí pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run yìí hmm. pé ẹyọ kan ṣoṣo lọ́lọ́run kò lórogún kò lọ́ba kan kò pé méjì kò pé mẹ́ta anábì tí wọ́n bá tẹ̀lé ẹ lórí ẹ̀ fa alimuhum wá fi mọ̀ wọ́n anallahu aftarada alayhim khamsa salawat hmm. pé ọlọ́run bá ti ṣe lọ́ràn yàn fún wa láti máa kírun lẹ́yìn ìgbàgbọ́ nú ọlọ́run ẹni tó kù nírun hmm. ẹ̀yìn lẹ́yìn ìgbà tí wọ́n bá téèyàn bá ń kírun ló tó wá kan ààwẹ̀ lórí kí ta bá wo àgbékalẹ̀ tọ́lọ́run bá subhanahu wa ta'ala gan ṣáájú ààwẹ̀ dé abẹ́ẹ̀kọ́ ìrún ṣáájú ààwẹ̀ ìrún hmm. ṣáájú ẹ̀dẹ̀ Mákà lànàbí wà tọ́lọ́n ti ṣẹ̀wọ̀n lọ́rùn yẹn ànàbí dé Màdínà kó tó máa gbà wẹ̀ hmm. so ó fi hàn pé ìrún ṣáájú ààwẹ̀ nínú ẹ̀sìn gbogbo ẹni tó bá kóró ilé ló bá ń ṣe kó lọ túbà lọ sọ́dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala hmm. kó lè ní ẹ̀san ààwẹ̀ yìí tí ń gbà lọ́wọ́ yìí kó bẹ̀rẹ̀ sí máa kírun báyìí báyìí kò sì mọ̀ sí kírun jama bíbẹ̀ ẹ̀kọ́ tí ò bá ti máa kírun ṣáájú tó bá gbà ààwẹ̀ eléyìí gbígbà tó kàn fi àsìkò ṣòfò ni kọlọba sọfànà tó lákò ṣàánú fún. àmì ní ṣókí ẹ wá bá ń sáré kó ilé ìmọ̀ ìtàrí ní jíjẹ àtẹnu ṣíṣe pẹ̀lú ojú ọjọ́ tá ń lò lọ́wọ́ báyìí kí ni káwọn èèyàn ṣọ́ra fún ìgbà wo ni a ṣìnú ìgbà wo ni a dẹ̀jẹ̀ sàárì dà fún wa láti ṣọ́ra pàápàá jùlọ àwọn tó yẹ pé a fẹ́ máa lo hadith tanabi islam ní ká lọ́ra ká yẹn ibi ìlọ́ra yẹn ibo lẹ́ pàkíyèsí wá sí mi. ọ̀ jazakumullahu khairan ẹgbẹ́ tá a bá wo àsìkò tá à ń lò lọ́wọ́ nísìnyí àti ìṣínú àti sàárì jíjẹ ọ̀rọ̀ yẹn gba ìkíyèsára hmm. ètò ìgbà kíyèsára ò ní pé fàpèjúwe tẹ bá wò mọ́júmọ́ àrò èmi kẹgbẹ́ òjò ti wà ní àwọn sámà nídàjì. bẹ́ẹ̀ni eléyìí tó jẹ́ pé ó lè má tètè fi màá yàn pé ǹjẹ́ lẹ fẹ́ mọ́ àbílẹ̀ ò tí ma. Mm bẹ́ẹ̀ náà ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tẹ́ bá wo bójú ọjọ́ ṣe ń rí náà lọ́wọ́ ìrọ̀lẹ́ hmm. kódà tá a bá wo ọ̀pọ̀lọpọ̀ àsìkò tá a bá fi rí bí sọlá tá a bá fi kí sọlá tó láásìrì tán ẹ pé kò sí kóhùn kankan tó ń yọ mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta hmm. hàn tó bá wá rí báwọn ọ̀rọ̀ wa kò síbi pé ká wá nígbìyànjú ká ṣàkọọ́lẹ̀ ká lákèésí àwọn básìkò ṣe rí kó tó di pé ojú ọjọ́ dà àwọn ibi tí àwọn ìmọ̀ pé kí ni aago tí òun ń tó kí ni aago tí ẹnu tó ṣí ibi tó tún á wúlò nìyẹn. àwa wò pé tọ̀ nílò lọ yìí nígbà tá àárọ̀ òun sánmà nígbà tó yẹ pé ojú ọjọ́ náà ó lè dúdú nídàájí ibi ni ó tún wá wò pé kè tá a bá wo pẹ̀lú òye pẹ̀lú àwọn tó ti lọ ṣáájú a sọ pé ní dèédé àsìkò yìí ètò dáa jù òun náà ni pé tí ẹni tó bá fẹ́ jẹ sàárì kó má lọ ra kọjá aago márùn-ún ó kọjá ìṣẹ́jú mẹ́wàá eléyìí ló dáa jùlọ. Hmm. bẹ́ẹ̀ náà ẹni tó bá fẹ́ ṣínú ká farabalẹ̀ kó fi máa tó bí aago méjì kọlọba subhanahu wa ta'ala kó masala ìgbà ní ìjọsìn fún wa. àdúgbò ní sèǹtà sọ yìí kẹ́nà kan má ṣe wà gbọ́yé sí pé a sọ yìí pé aago márùn-ún ni aago márùn-ún kọjá aṣojú mẹ́wàá ni sáré aago méjì ní sínú a ní ìbámu sí. àwọn tá à ń lò lọ́wọ́ yìí ojú ọjọ́ ṣe rí. Hmm. jazallahu al-jami'a khairan. allahumma amin tó ó tún di ọ̀la tá a tún fi pàdé kọ́lọ́n kó ṣọ́ èmi àtẹ̀yìn náà ju ọ̀la lọ asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. kóra rẹ̀ níjànú kó má súnmọ́ ṣùgbọ́n tó bá lè kóra ẹ̀ níjànú tó mọ̀ pé ṣíṣe tó ń bá ṣe kò ní ti òun lọ síbi nǹkan tó jẹ́ èèwọ̀ tó wọ́n fi máa san ìtanràn ogójì àwẹ̀ tàbí tó wọ́n fi máa san ìtanràn oṣù méjì ààwẹ̀ ẹ̀rọ ẹni báyìí yóò jìnnà sẹ́rùn ká yìí abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kó mọ̀ sàlàyé sí ààwẹ̀ Ramadan yìí gbígbà rẹ̀ ní gbígbà tá a gbà tí ó fi yọ́nú sí wa kó mọ̀ sàlàyé ṣe ń fún wa aqulu ma tasma'un astaghfirullah li wa lakum assalamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh.